máa fẹ́ tó bá wù ọ́ bá tó bá ti dà rẹ̀.

tí ó dáhùn tí ó dáhùn. Àwọn méjèèjì. 干呀，什么？ tún dá ọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ọlọ́run ọba tí ó tún sọ́wọ́ di òní abẹ́ nínú àánú ẹ̀ ẹ̀kọ́ tá à ń kọ́ra wa ní wẹ́wẹ́ ọlọ́run tó yé wa ọlọ́run tó tún ṣe é lò fún wa ààrẹ rọmọdán mà ilẹ̀ bá ti ló wà lórí ìgbà rẹ̀ àbí ọ̀la ọ̀la ìjọ náà lọ bẹ̀rẹ̀. lọ ẹni wọn bá tó kù yìí náà láàánú wa lórí ẹ ọlọ́run ẹni wọn bá tó kù yìí náà olùkọ́ ẹgbẹ́ tó wa ìyẹ̀dù wa ọlọ́run kọ́ gbà á. àbí ọlọ́run bá ọba tó la rẹ̀ gá bí ọmọdọ́rùn bá tó ń lọ yá kó jẹ ikú ti dáa ju bá tó wà tẹ́lẹ̀. wọ́n ti sàn lágbára tó ṣe bẹ́ẹ̀ fún wa bá tó ṣe bẹ́ẹ̀ dáadáa ní ìlú náà kàá ní àná lónìí. àwọn afẹ́ ṣe àlàyé àwọn ìtọ́nà ọba sọ síwájú tí ọ̀pọ̀ sí wẹ́wẹ́ ọ̀rọ̀ sọ ọ̀pọ̀ sí wẹ́wẹ́ ọlọ́run ọba afẹ́ àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí pọ̀ sí wẹ́wẹ́ àti kọ́ wa ní àwọn ẹ̀kọ́ kan wọ́n fẹ́ sọ mẹ́ta tí wọ́n lẹ́kọ̀ọ́ sani wa kan ah, ti yẹ fáyọ kò lè fún kuran lè rọ. ọ̀dà tí mo tó lè bẹ̀rẹ̀ náà náà wọ́n dáa sọ. àbí kìí kébé jíjí àná bíi ìdákọ́lẹ̀ kẹ̀kẹ́ máa ń tà sábọ̀rọ̀ náà láìjà. àti ló máa fà. ẹ ẹ gbá ẹgbá máa tẹ̀síwájú. ẹjẹ́ máa ṣàgbé yóò lọ lóbi dáadáa àbá bá mú bá kókó àná ìlú. Wàhálà ṣé ọ̀kan ló kù lánàá àmọ́ ọ̀kan náà wà á ẹ̀ ọ̀kan yẹn lónìí bóyá fún ti ní wọ́n nínú yẹn náà yẹn kọ́ wa jẹ́ méjì bóyá jẹ́ kọ́ pé. ọ̀rìgbà yóò ọ̀kẹ́ lè gbé ara tàn ọ́ màá lè yíwọ́ ọ̀tà yẹn wọ̀nyí. ọ̀ bọ̀ ọ̀tà yẹn bá yẹ kí ọ̀tà máa gbà lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ. ẹsùn ẹ̀yìn ẹsùn ẹ̀yìn ẹkú ẹkú ẹbọ síwájú wa ẹsùn ẹ̀yìn ẹsùn oní ìfòkọ̀rọ̀ ilé muhajirin àwọn tí wọ́n lẹ́tọ̀ sí fáyíkù nínú wọn láwọn tọ́lọ̀ ọba ti sọ wípé báyìí láàyè wà lẹ́kọ̀ọ́ lónìí wà lẹ́mẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ wà ní ọlọ́run wá bẹ́ ṣàlàyé rẹ̀ ọwọ́ torí pé ẹni àbà fún ní sọ ìbò náà gbọ́dọ̀ bùkátà ṣùgbọ́n débi bùkátà ti yẹn ó túmọ̀ sí pé só jólóṣì àbí jólóṣì àwọn kan nínú àwọn onímọ̀ àwọn kànáfíyà wọ́n ní ẹni sábà fún ní fáìlì ọgbọ̀dọ̀ jókòsì wọ́n wá ní nínú fúkọ̀rọ̀ ìyẹn yóò wá máa jẹ́ àlàyé nítorí àwọn ọba sọ síwájú ní pé ẹ̀rí kọ́lọ̀ ní nítorí àwọn ọba bá sẹ́rí rẹ̀ sáà náà tó bá fún nínú fẹ́yìn ọlọ́run bá ní ìlàjì ọlọ́run lónìí lèlè pọ́pọ̀ ọ̀rọ̀ yóò lè wọ́lọ́run tọ́rọ́ lọ́run lè kò yé wà lẹ́rọ̀ sórí ààlẹ́ fi òsì ìròyìn ànábà Muhammad níbi wà lẹ́sẹ̀ nípa ọ̀rọ̀ báà àwọn alásùnmọ́ ànábì àwọn tí wọ́n bá sọ wípé eléyìí ni ìjọkànlẹ̀ jáde ní àwọn àwọn ìjọkànlẹ̀ jáde ní àwọn ìgbélé ìwọ ọkọ fẹ́ fún yàrá wọn lè jáde ní àwọn ìgbélé ìgbélé jáde ní àwọn ọ̀hún mú jẹ́ bẹ̀rẹ̀ wọ́n lè padà wọ́n lè mọ́ ó di yé mi. náà wọ́n ní kíkẹ́ yìí kí ní kà ń bẹ nínú kéwù. lóbi yá àwọn alẹ́jọ́ àwọn pẹ̀lú bàdálù bàdálù bàdálù ni bóyá ti ṣàlàyé kí lè má pè é àrà arọ́pò òkú náà nìyẹn ó dé o ó dé o yóò dà kán lò ó nígbà yàrá ti mọ̀ ní ẹ̀rọ tọ́lọ́ dà àrò oníkọ̀ àrò kòrò ẹ̀dá kù di sodo ni wọn ti kọ́má ní abdullahi is my friend the student abdullahi is my friend abdullahi náà student yẹn o ṣé mo ti sọ yẹn jẹ́ bí o mo fi kọ́má abdullahi ona náà ni ó ti jẹ́ ìsìnàwó ah, tó bá yẹ kó kọ́ mi ti ní àní òkè èmi náà mọ̀ eh eh ah nígbà mo ti lóyún tó bá yẹ bá àwọn méjèèjì ní àní lò ah, àkéde bí báyìí náà <laughs> ètò mo bẹ́ẹ̀ lò ní ìdí ni pé the student from Abdullahi is my friend. ṣe bí ìgbìmọ̀ ẹ̀ ní ìsídẹ́ǹtì ẹ̀yìn àbúlọ́ yìí nínú èdè lábá àwọn òkèèyàn àtúbàyà àwọn àkèèyàn bàdà torí pọ́jọ́ bàdà yìí ló ti ní àdúgbò lókè sọ pé ìjà àtúbàyà àyè ńlá èdè ló bàdà ló ní ìjà àtúbàyà. now bàdàlì ni ìyẹn jẹ́ bá òye sàǹkẹ́yà nìkan náà ní jẹ́ méjèèjì. ọ yàtọ̀ sí ìròyìn o ẹlẹ́dínlẹ́ ẹ̀sẹ̀ mi ọ̀hún náà bọ̀ sóòlà ànàmíyà àìsùnmíyà ìròyìn làwọn eléyìí ìgbà tó bá yẹ pé yọ àwọn oníṣòwò ayé dáadáa báyọ̀ bọ̀ ṣé ṣe ní ìjà ìdí mo sọ ní ìlú òun gbé à yóò kàn bá àyàn pè ń padà ìyẹn máa túmọ̀ sí pé àjẹkọ̀rọ̀ ọ̀tọ́ lọ́run sọ wípé ó ti ṣe ó fi sọ̀rọ̀ nípa àwọn àtọ́tù táwájú ìmọ̀ pé ó yé bà àwọn kan nínú àwọn àfáà tí wọ́n sọ wípé lẹ́nìkọ̀ ọba alásùnmọ̀ ànábì sọ̀rọ̀ wípé alásùnmọ̀ ànábì ò ní lẹ́tọ̀ fífa ìlú àti tó bá jẹ́ pàtó yóò lò wọ́n wá ní ìfúkọ̀rọ̀ ìyẹn bá jáde ní fún wálé lẹ́nìkọ̀ ìmọ̀ bóyá tí mo sọ yẹn ó yé ọba ìdíwálé lẹ́nìkọ̀ ọba yẹn ò ní ìfúkọ̀rọ̀ ìyẹn sàlàyé. ajẹ́ pé nínú àwọn adínkòrò bá àbúrò rẹ̀ yọ̀ àti ọba ti tọ́nà nínú àwọn adínkòrò bá àwọn alásùnmọ́ àdìlẹ́bí sọ̀rọ̀ àwọn tí ó mọ̀lúfàlà yìí ló fi yé àwọn wà sọ pé nínú kọ̀ọ̀rọ̀ bá dájú ní fún ayé a àwọn ọmọ òrukàn torí èèyàn lè jẹ́ ọmọ òrukàn tí ọjọ́ lọ́rọ̀ ọmọ òrukàn ní olówó ọmọ tí òrukàn lọ torí tó jogún àwọn àgbà àwọn kí wọ́n wá fún yẹn wá máa ní irú ọmọ yẹn mọ̀ nígbà irú lóògùn. ọ̀ọ́mà ń tọ́jẹ nínú ogún ni ọ̀ọ́mà ti ń bẹ̀ ńlẹ̀ fún ni tí wọ́n ti kalẹ̀ fún ni ṣùgbọ́n àwọn tí wọ́n bá jẹ́ kòkòrò nínú àwọn ọmọ òru àwọn tí wọ́n jálà yìí mọ̀lùkọ́ àjọ mi yé ẹ fún wa nínú fáìlì lè fọ́kọ̀rọ̀ àwọn aláìní alimuhajirina tí wọ́n ṣe hijira wá sí ìlú Madina tí wọ́n fi ìlú wọn sílẹ̀ àwọn tí wọ́n já láyè ní nínú wọn bóyá ní ọmọ òkùnrin nínú àwọn ọgbàdínù ni àdúrẹ̀bẹ̀ tó dé bá. ọlọ́run ọba ọba tó láàárẹ̀ já nínú àwọn àyà àyà àdùnkà àyà ó fún àwọn mùsùlùmí mẹ́ta. àwọn alákọ̀ọ́kọ́ òun làwọn mọ̀hájìrú náà tọ́lọ̀ dáàbò àwọn amúnmí ọ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn nítorí wípé àwọn ọmọ bẹ̀rẹ̀ nígbà gbọ́bí àwọn ní bẹ̀rẹ̀ ọ̀dọ̀ wọn là nẹ́bí ti jáde sọ̀rọ̀ lọ àwọn ní gba àwọn ni tí wọ́n bẹ̀ wọ́n rí pé kàkà káwọn fi ẹ̀sìn nílẹ̀ ìlú làwọn yà fi rẹ̀ àwọn ìkẹsì. tẹ́lẹ̀ kí wọ́n já síwájú níbi dáadáa ọlọ́run náà wàá fún wọn ní ọ̀la síwájú. àwọn nọ́mbà wà àwọn ni wọ́n lọ lájú sáré wọn. àwọn aláìní náà. tí wọ́n ṣe hijira láti Mákà wá sí Mẹdínà ẹlẹ́dínà ọkùn ìlú méjìlá ìlú ọlọ́ni àwọn mọ̀hájì rúnà dáa ń sọ yìí àwọn alóòlù ṣe wípé àwọn àtẹ̀lẹ̀ yìí ní wọn jáde méjì ààrẹ wọn ní wọn kàn nílé wọn wá àmúwárẹ gbogbo dúkìá wọn àjẹwò wọn jà lọ. wọn wá fi lẹ́lẹ̀ wọn fi dúkìá lẹ̀ wọn fọwọ́ lẹ̀ nítorí ọlọ́pàá. ìròyìn alákọ̀ọ́kọ́ nínú ìròyìn wọn òun ni kí wọ́n ṣe hijira nínú rọmọdọ́nà láwà yìí gbogbo ẹni ọba fẹ́ jẹ́ mùsùlùmí tí ọba ṣe hijira ọ̀daràn. hijira méjì ní ń bẹ hijira méjì òun ní ń bẹ méjèèjì ó sì máa bẹ títí òbí lọ́jọ́ àgbẹ̀ àwọn. ìdíra kan ń bẹ tó ti dópin ní ìlànà niile ìjìrọ́ta máa jà ìfàṣẹ lẹ́yìn ìdájú sẹ́gun ìlú mọ́ta sí ìdíra mọ́ ìdíra ìyẹn ni wípé a kókò mọ́ta mọ́tàlá ń kó torí mọ́ta náà ti tí ṣe kúrò ní lójú ọdún tá a bá ti rí irú ẹ̀ á ṣe irú ìdíra táwọn tàbí ṣe. Ó sì rò pa àjọ mi yé. Ọ wà ní ìlú kan, ọ wà ní àwùjọ kan, ọ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kan, ọ wà láàárín àwọn ẹbí kan, wọ́n ní ẹ̀sìn ìrẹ́gẹ́gẹ́ làwọn ọ̀fẹ́ ẹ̀sìn ìrẹ́gẹ́gẹ́ làwọn ọ̀fẹ́ ẹ̀dọ́. ìsìláàmù rẹ̀ gàgà oníbàwọn àánú ìsí ìdàkọ̀ ṣe ìsìláàmù ọ̀bọ̀ta ọmọ Thank you. wá bẹ̀rù bàbá rẹ̀ ẹni wọn lè wá mi. ẹ dákọ̀ irun ìjìlá tí wọ́n ṣe onígbàtọ́fà gbogbo dátà bá ti rí sábàbí yẹn àjọ̀dọ̀ rí ìjìlá ìjìlá alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì òun wá ní ṣe kò hijira méjì ní bẹ hijira alákọ̀ọ́kọ́ a máa wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan unfortunately àwọn èèyàn wá sí ibi tí wọ́n wà ní wọn mọ̀ jẹ́ káàkiri ìlú ibi tí wa àwọn èèyàn ti ń lọ ibi tí ẹ̀sìn yẹn ti hijira kó bẹ̀ àwọn èèyàn lọ ọbẹ̀ láti wá sí ogun ní àkókò àwọn èèyàn fẹ́ lọ wọ́n ní islam náà ti wà mẹ́ débi ìlú islam wa. àwọn èèyàn fẹ́ lọ China ibẹ̀ yẹn tiẹ̀ ní àwọn ibìkan jẹ́ mẹ́tò islam rárá rárá mẹ́ tó lè dúró kí ní tètè kan lórí ìṣòro kẹta. tó bá wà bóyá ń lọ mọ lọ́wọ́ àdórí tó torí wọ́n fẹ́ kàwé ọ̀rọ̀ ń wáyé ọ̀lẹ̀ ní dídá lójú ìlú ọ̀bá yà lójú ìlú òun lẹ́nu tó rí ọ. àwọn èèyàn kan ní kíkọ́ àti ẹni ra wà yìí kú wà nù. wà lọ́ ìjọba ni pé àwọn àbí tí yóò ní àwọn òbíjọ tí yóò mú un. díẹ̀ díẹ̀ aburú ti wọlé sí àlẹ́ yìí alọ́mọ ya lórí èdè kan wọn ló sábà ti bá wọn kò tẹ̀sán náà ó lè gba ìlú ọba lọ ẹ bá dùn ọba wa ti ní ìlú ọba ó ní tó tó wọ́n pàdé rẹ̀ báyìí bóyá sì gbọ́tà àti ní àti bí báyìí sáà ẹ àti ní ẹ̀yin sínú ìlànà ẹ̀yin wá dì báyìí ẹ̀yin rẹ̀ mọ̀ bá kò ní

ó wà lẹ́gbẹ́ ọmọ rẹ̀ yìí ó yàn náà lọ́la ó lọ́la ìjọ yọ lóṣù mi ó ti dé bí ọmọ fún un sọ ma ní à ọba rẹ̀ wọ́n lọ́wọ́ lẹ́gbẹ́ olùkọ́ tó lọ. Sọlọ wọn lọ́wọ́ lẹ́gbẹ́ olùkọ́. Kí ẹ̀fọ́ tí wọ́n sálẹ̀ yẹn dé bí? Ẹ̀dọ́gbẹ́ ló pọ̀ sọlọ. ilẹ̀ yẹn bí ibi àwùjọ àwọn olórí ilé lẹ̀ èrè ni wọ́n lẹ̀ láti wáyà lẹ́pọ̀ àjẹ́ kẹta wọn láàrin ra wà yìí ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ fún àlóyà tuntun ó ti dé bọ́ọ̀ bá ti wà láwùjọ nìkan àwọn tó fojú jọ ni wọ́n máa wá àwọn tó ọmọ wá wáyé ńlá ọmọ àlóṣòdì nítorí òun ti ń rí sí ọ̀dà tó máa ti dáadáa lójú rẹ̀ ọlọ́mọdé á sọ ọ́nù ọlọ́gbọ́n wa yẹ mú kọ̀ọ̀rọ̀ ọlọ́run ní ajé kalẹ̀ bẹ́ẹ̀ fún àwọn aláìní kí wọ́n ń pè ní kíra. ẹ̀rọ onígbéra tí wọ́n ń ṣe níbi ń bẹ títí bí òkúta gbàgbé àmọ́ gbogbo ìgbà tó bá bára ní ìlú ibi tó ti ní rí tọ́lọ́run sí ó mẹ́ ó mẹ́ bọ́ bá kúrò mẹ́ bọ́ọ̀lù ń ṣe àgbéga fáwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí ọlọ́run lánàá ọlọ́run wà gbé wọn níbẹ̀ lọ́ọ́ àpàtàkì ẹnu. ìjọ tí ẹnìkan bẹ yóò lè wọ́n ní ẹ̀jẹ̀ náà lè fà wọ́n bẹ̀rẹ̀ nìkan kí lè ti lè lè ẹ̀jẹ̀ náà wọ́n sì jẹ́ àìgbà jẹjẹ. ẹni ìbádọ́ wa ní à ẹ máa bọ lẹ́kọ̀ọ́ ẹ máa bọ tí wọ́n á ní onígbò lẹ́lẹ̀ pé kó gbà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kí lè ṣe ń bẹ̀ kí ni bẹ̀ ń bẹ̀ ìdílé máa parí ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bá ní àtúkọ̀ láwọn lè lè rí ìdílé. àlẹ́lẹ́ ìlú ẹ̀mí ti wẹ́wẹ́ lẹ́rẹ̀ tí ẹ bá wo bí ìlú ìdí lọ́ra tó ẹ̀fọ́ra yẹn pọ̀ gan-an àdúrà ọlọ́ra bí ìlú tí ẹ bá wo bí ọ̀ra rẹ̀ ṣe pọ̀ tó lórí lẹ́jọ́ ìlú omi ìlú lẹ́yìn ẹ̀dẹ̀ tí ọjọ́ orí bá ń dáwọ́ gan táwọn èèyàn gba àwìn lọ dáa kí ní ìmọ̀ tí yẹn ti lè dè táwọn èèyàn ní gbà lára wà láì ní ìyàtà tó lè búyà lọ ní èdè à kò sí nǹkan náà bọ́ ọ bá ti lọ ọ̀dà wọn ẹni wọn fi rẹ jẹ yẹsùkú rẹ rẹ kò ní sọ pé ń dáhùn Hmm, lọ́jà ọ̀rọ̀ níbi rẹ̀ máa rọ̀ ẹ lọ ọ̀dọ̀ yáàkì ìjà láwùn ó ní ọ̀rọ̀ o tó bá bá àpùtù àpùtù láti kọ̀rọ̀ nínú ẹ̀kọ́ aláta ẹ̀yẹ ìjọba ni ọ̀rọ̀ ìjà lọ́dọ̀ ẹ̀ ìlú ọ̀tọ̀ ni wà. ìjìrà ń bẹ òun ni ká ṣe ní jíra kúrò gba ìjọpọlọ lórí ẹ̀rọ fún ọlọ́run ìgbẹ́ náà wà adúgbò fọlọ́ fún ẹ̀rọ fún bọ́ọ̀ bá lẹ́sìn ìrìkì ìrìkì kò sí ìtọ́ lẹ́sìn ní lẹ́sìn sáyẹn wà máa ń adájọ́ pé ẹ̀mí àdúgbò ẹgbẹ́ ní ẹ̀ka ni kò sí ẹ̀sìn ìbẹ̀rẹ̀ kí lọ́rọ̀ ẹ̀yìn mòlùkùn rẹ̀ ní ìdí ọ̀dọ́ yìí. agbójú lọ rò ebe àwa ní kàdé òsì tó fẹ́ ṣe ní ẹ̀sìn tó ti ọ lójú bí wọn sàn rẹ bá pọ̀ ó lè fẹ́ lójú tiẹ̀ lọ lọ́rọ́ bá parí ṣe kó ti dájú ní àlọ́lọ́ bí mo ká lè kú dúró mo sọ̀rọ̀ ṣe rí àwọn tí wọ́n ti lọ àwọn ànábì ọlọ́run àwọn sọ̀hábà àwọn tọ́tẹ̀ ìlànà ara ní tí wọ́n fi yàtọ̀ sí wa ní wípé wọ́n bá lú ẹ̀sìn dìbò mọ́ká tó bá kú wípé ọ̀nà kò sí nǹkan abẹ́ sí máa àgbẹ̀ká sacrifice wọ́n sacrifice nǹkan wọ́n sacrifice kódà tó bá dé wípé sacrifice yẹn wà mẹ́mi lọ wọn ń tàkékè ẹ̀mí ọmọ àlọ́ olùdẹ́sọ̀ lọ. àwọn tí wọ́n kò ní mákà tí wọ́n lé lé wọ́n ní lé náà ẹni tí ọ̀kọ́ lè sára rẹ̀ ní family house ẹni ọjà lè sára rẹ̀ kọ́ ẹni tó ti bẹ̀ ní business yẹn wà tó wọ̀ ẹ́ wà. àníbi àwọn tí ti abdulrahman awo nígbà tó dé yálà ọ̀gá tó ní kó ní ìyẹn lówó ni ẹjú yóò dà fún mi èmi ń tẹ̀lé tó bá ti fẹ́ ká tẹ̀ra ká tà ní mọ́ mọ́ pẹ̀lú dáadáa ó tún padà lówó dà wọn ní ìjọba ń bẹ̀rẹ̀ mọ́lọ̀ ti dára pẹ̀lú ṣùgbọ́n tó ń gbìyànjú ló lè fi wọn. wọ́n lé wọn jáde kúrò nínú ilé wọn àti ọrọ̀ wọn dúkìá wọn sáfíkáyìí wọ́n á wò ó kàkàtẹ́sì ọlọ kó wọ̀ mọ́ kàkàtẹ́sì ọlọ kí ni ọ máa lọ ìdákejì rẹ̀ làwọn táwọn aráyé lónìí. níbi ní ọbàjọ́ kàwé ìlú ọ̀dọ̀mọ̀ jẹ́ àbùjẹ́ yìí yóò wà máa jókòó yorùbá nìkan ẹ̀ ní ọ̀dọ́ mùsùlùmí àyè nìkan oríṣẹ́ nìkan àwọn mùsùlùmí jáde ti ń bẹ ẹgbẹ ká jẹ mùsùlùmí tó ti dọ̀gá ni ojú òní ti pé kiri máa já mọ́ ẹ̀ẹ́dá mi ẹ̀rẹ́ kiri ni má dáhùn àtẹ̀lé ẹ̀dá wọn bá wà yìí. ìjọba sára ń sẹ́nu mi lédè nígbà tí ọ̀dọ́ orí pé kọ̀ọ̀fẹ́ dáhùn ẹ̀dá wọn bẹ àtọ́mọ kára mọ́ dáná máa yé mi. tẹ́ ẹ bá rẹ́ lòmíì ti ń jẹ́ ọláwálé adétúnkàmí ó ló kọ́ yóò yọ ọkọ rẹ̀ ṣèkú mẹ́rin yóò àmàjọ ọláwálé adétúkànmí adétúkànmí ó kọlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó kọ ìwà nínú. ọdìjọ́ bá sa owó jọ débi pé kó dóko yóò àmà béèrè pé lákòókò wọlé ẹjọ́ bí gbà kéèké àdúgbò ti jẹ́ rí yóò wà wà kan aláàjì aláàjì lẹ́jì ó fẹ́ kọ́ níbi fún tààbù aláàjì mẹ́ta yìí ló ń jà ìlú lórí rẹ̀. ọlọ́run bó ṣe dáadáa fún wa àwa ṣe ìjìrà ìlú ẹni ṣe ìjìrà pọ̀ mẹ́ ní àbájú olé ní olé ní ṣe ìjìrà pọ̀ rẹ̀ ilé ológun wà àbí ilé ológun ò dẹ̀ kí ni ológun wọ́n ń bọ̀ ọ̀gbun ní o mọ́jọ́mọ́ àríwá ibi ají bọ̀ mọ́jọ́mọ́ àríwá ibi wọ́n kọ́kẹ́ tó kí wọ́n fẹ́ kíkà ló bọ́ máa máa jíjẹ́ kó má lè yí àpè ìlọ́jà tí kò má ti ibi ají bọ̀ ọmọ tí a bá bọ̀ wọ́n ti gbé ẹ̀ ní ìlú lè yọ yá nígbà wọn bá fi okùn sí ajá lọ́rùn báyìí tí wọ́n fà báyìí tí wọ́n fi lẹ́sẹ̀ tí wọ́n fà báyìí tẹ́lifíṣẹ̀ bẹ́ẹ̀ ìdálé tó yẹ ìdàgbọ́ yẹn. tọ́mọ bá ń rí ìròyìn gbogbo yóò dájú àbí yóò dájú ẹ̀ dáhùn náà yóò dájú má délé ológun kókó wá ilé ìdí àti bọ̀ adájọ́ ní náà kí náà máa ń ṣe ń bẹ́ẹ̀ ilé ibi tó o bá fún ilé ibi tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n bá gbé fáwọn olórin nígbà tí wá jí láàárọ̀ ilé ìmọ̀rin láńjẹ lánàá ìmọ̀rin lánàá títí ó fi dí inú nígbà yálà ọmọ rẹ bá tàbí ètò ní ń tàbá mọ̀rin mọ̀rin mọ̀rin àà ó kò bẹ̀. ìrọ̀pọ̀ ọjọ́ mi yé ìjìlájé nù ó kò bẹ̀ ọlọ́gbàdé kò mí. táwọn àlẹ́ máa ti bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé ìfojú ilé èdè mẹ́rin ilé kan ilé pàṣọ ni tí wọ́n bá ti di ìdájú báyìí bìfọ́ àfìbá rẹ̀ lónìí áá ní ah, ìdájú tí nǹkan ọ̀rá ń gbó àtìta ní ọwọ́ ìdájú yẹn áá ló wà máa wọ ọ́rá. kò tètè jọ́ gbọ́dọ̀ ìlọ bá ti bá àtẹ̀jẹ́ bẹ́ẹ̀ ma wá pé ọmọ ọ̀fẹ́ kọ́ ọba jáde ní owó àmàjò lọ́la ti pọ̀ mọ́ òun. àwọn àyẹ̀kọ́ àgbà àbó ti dé irọ́ ni wọ́n ẹ̀dẹ̀ tó wọn bá ní wọ́n máa kọ́ ó kò mẹ́. lóye wọ́n gbà الذين أخرجوا Bọ́ ọba ti wá ń ṣe ìjíra kúrò níbi tó ti rẹ́sù ṣe, ó tún wá ṣe ìjíra kúrò níbi àjùmáàsù. Lànà mi fi wá ní Mùháàjì, ẹni ó ṣe ìjíra lóòótọ́. Ó ń lẹ́ni tó ṣe rọ̀ máa náà tó bá yan tó ń pọ̀ lójì.

nínú ààwẹ̀ yẹlẹ yẹlẹ bíi àwọn gbọ́dọ̀ dàbọ àbí lọlẹ lórí bá wọn sọwọ owó ìlú tẹ bá wá rí wọn ẹrí kọ́ ọmọdún mélòó ìlú náà owó ìlú náà à ń bọ̀ wá bí wàá máa ń yọ ọkọ̀ sọ̀rọ̀ àdáfẹ́ báwo la nígbà bá dé bẹ́ẹ̀ torí ìlú ń dá wàhálà ilẹ̀ sọ̀rọ̀ wàhálà ìṣòfò. anábì dẹ̀ wọ̀ ní wọn wà àmọ́ wà lẹ̀. kátó wá débẹ̀ hijira mo fẹ́ jẹ́ àgbọ̀yé torí tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn tí wọ́n hijira àwọn àrùkọ àwọn tí wọ́n ti lọ hijira a bá fún hijira kan kan ṣùgbọ́n àwọn amòhájírù ìgbà náà ọlọ́fẹ́ ròyìn wọn fún wa bóyá àwa náà ó lè mú nínú wa wọn Bọya awa náà a lè rí bí wọ́n ti rí ilé ẹ̀nà ma máa jẹ́kọ̀ọ́ fún wa wípé ọlá àwọn tó jẹ́ nìyí أرعني الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من wọ́n fọwọ́ lẹ̀ ní tó pàtàkì sí wọn ní lété ọlọ́run bọ́ dà pẹ̀lú ara rẹ̀ wọ́n ń wá ọlá látọ̀dọ̀ wọ́n wá ọlá lábẹ́ káwọn máa ti wàrìdùwáyá wọ́n fẹ́ kọ́lọ̀wọ̀n ọbọ̀ yọnu sáwọn torí ìyọnu ọlọ́run àti pé ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́láwà gbogbo tí wọ́n á ní wọ́n wá fi ilẹ̀ fọ́lọ̀run fọ́lọ̀run ó di mọ̀tàrọ̀ kàṣẹ àmìlá àwọ̀dọ̀ ọ̀rọ̀ ọ̀yọ̀ ọmọ àmì sọ̀rọ̀ àdìwọ̀lẹ̀ ó ní ẹni ó bá torí ọlọ́run ìjẹ̀kan yìí eré ìtọ́jú àdìlọ̀ ìjọba àtòrí ọjọ́ àtúntà àtòrí ọlọ́run. Àwọn ẹni yìí wọ́n fi lélẹ̀ wọ́n fọwọ́ lẹ̀ wọ́n wá ṣe ìjọra wọ́n jọ àmà ní náà lọ tí wọ́n rọrẹ láti gbàgbé mọ̀ dáhùn. Wàyá sọ̀rọ̀ náà lọ́wọ́ àwọn ọ̀rọ̀ lọ́ha àwọn wọ̀nyí tó ń ran lọ́wọ́ ọba lọ́wọ́ tọ́lọ́ ọba ní ìrànlọ́wọ́ ẹ̀ ìdáǹkúrò lọ́ha. bọ́ọ̀ láti ọlọ́wọ́ ọba lọ́wọ́ tó ní ìdí ìrànlọ́wọ́ wa ní. Allah sọ̀rọ̀ ọlọ́run ti yẹ máa kó gbogbo láǹkà àwọn kò ní ìdìyàn lọ́wọ́ wa ṣùgbọ́n fẹ́ kára wọn lọ́wọ́ bó láti ràn lọ́wọ́ kára ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ bó bá ti ń fi ìgbìyànjú láti ẹ̀sìn lọ́wọ́ sí àgbà ẹ̀sìn ọmọ adéhàn lọ́wọ́ ọlọ́run ẹ̀sìn ilé ọmọ yẹn

wà kọ́ọ̀là fún wọ́n máa mú ẹ̀dá fìgbà gbé ẹ máa wò wọ́n ti lé ilé àtòwò àti dúkìá wà kọ́ọ̀là fún ọ̀hún máa wọ́n ya apá àwọn èèyàn wọn kí làwọn ènìyàn wọn ẹ̀bọ̀ àìgbọ́rọ̀ sọ̀rọ̀ lọ kẹ́rìkì ìjìrá ń lè wà ìjìrá àti ìjìrá tó lè ẹ̀sùn ìrùpá àjọ nìyẹn méjèèjì láàbùkátà sí o àwọn èèyàn sọ ní ilé torí pé wọ́n sọ wípé ìdájú ní ṣèlú ni o ìdáhùn yẹn sọ fún mi ní pé ìdájú ṣe dáàbáyé ní ní ayéwo àwọn ayéwo àwọn wo ní ìdájú ń ṣe lú ọ̀rọ̀ tó ọba ní ọmọ táyé bá ti láyé ń pọ̀n ṣe káwọn olùgbàwà mi àwọn kọ́ọ̀là kó kọ́wọ̀n àwùjọ ibi tí wọ́n wà tó ní ìgbẹ́ tí wọ́n máa ń ṣe ń bẹ̀ ẹni bá ń tẹ̀sí nínú wọn kò di èsì ní máa ń ṣe obìnrin ọ̀bẹ ti tàwa àfọlé ọlọ́run yóò bọ̀ra sí òwò ní wọn pátá ìwòwò bí ẹni tí kò ti wáyé ayé yóò máa gbà á bò ó ẹ̀ṣẹ̀ nàbì ọ̀pọ̀ lọ láàrin wọn. na náà àwọn aṣẹ́wó ń bẹ láàrin wọn àwọn ajẹni ń pàṣẹ ń táà bẹ́ẹ̀ ṣe ń bẹ láàrin wọn àwọn apànìyàn wọ́n bẹ láàrin wọn tí ó jẹ́ láwùjọ wà bí láwùjọ wà fẹ́ ọgbẹ̀rún wọ́n ti gbẹ̀rún lọ́wọ́ adé rẹ́dìí rà síbẹ̀ náà na kọ́ ọ́ yàpá àwọn èèyàn rẹ̀. wọn àbáwọ̀ èèyàn ní bí èèyàn bá ti ń jọ yóò máa òkúta pa wọn láyé. síbẹ̀ náà kọ́ wọ́n tún fowó ra ń kí ni ní wọn bá jẹ láti kò sí ilé ìgbìmọ̀ yìí àbí wọn ta kí ibà ẹ dàbí lọ́wọ́ ta kí ibà èyí ó lè ní ìgbà wọn nígbà tí wọn lẹ́yìn mẹ́fà ó bàjẹ́ títí owó kí ibà lórí kù. wọ́n wá wọ́n wá ṣe wọ́n tó ń di gan ọkùnrin tí ń di láì fi ṣàgbó ṣàgbó ní ìdí irú lẹ̀ yorùbá níbẹ̀ lábẹ́ ọ̀pọ̀ níjẹ́ ìdí àjọṣepọ̀ ń bẹ láàrin àwọn ẹlẹ́bọ̀ àtàlórí ìlú kò yé ẹlẹ́bọ̀ àtàlórí ìlú parípaṣọ yìí ẹlẹ́bọ̀ ní gírun tàbí wọn á gírun fún nílẹ̀ Yorùbá débẹ̀ ní àìbẹ̀kọ́ bọ́kùnrin kan bá gírun owó lòún sàn ó sàn tó ń lu nílẹ̀ Yorùbá ẹ wá wo àwọn tí wọ́n á gírun ká wọ́n ti gbé kó fún wa wípé ìpìlẹ̀ kọkùnrin ó gírun ẹbọ ni o nínú ọ̀nà yìí o ẹ̀dì irun fẹ́ lè bá àtọ́fẹ́ ẹ̀dì já ẹ̀dì lájú ẹ̀nà wà sí inú àtọ́ tó bá wá rẹ̀ ti tó mọ̀ ẹ̀dì bóyá yóò mọ̀ gbọ́ tó mọ̀ kí wọ́n kọjá láti lè kọ́ wá tó lọ́dọ̀ rẹ̀ ẹ̀rọ mi ẹ̀nà ní pé wọ́n jẹ́ ń bára bàlá kò ní ìgbàna lè gbà ó ti wá jẹ́ àwọn ọkọ̀ nígbà ìkọjá ti dé jù ẹ̀yìn lè wá wọn fa ní tí àwọn ti kọ́ wáyé. ọmọ ìrìn àjọ wọ́n jẹ́ sí ìsílẹ̀ márùn-ún tó wà ní wá rí mi yóò gbé ojú ìrìn wálẹ̀ kí ní ọ̀la mi kọjá lọ ní kọjá ń bí o bọ́ọ̀lù mọ́tò ẹ̀rù ní kọjá o kẹ̀ ẹ̀dá microphone kó lè mọ̀ lọ torí ìdọ̀rọ̀ ní ìlú ìlú ìyá mi ẹlẹ́rìí tó wà ní ẹ̀kọ́ yá ìjọba ìdá rẹ̀ yóò gbé ojú lórí mo mọ̀ pé jẹ́ abápàdé jímọ̀ yóò kìrù lọ́yà tó jímọ̀ láti bàjẹ́ tó mórí bọ́ wá kìrù ìgbà ń gbé tí bá fi ń tẹ tán sí nínú àwẹ̀ wọn àti obìnrin tó ń tẹ̀lé ra wọn nínú àwẹ̀ wọn àti obìnrin àwọn ọmọ ọmọ wọn tó ń tẹ̀lé ra wọn. bọ́bá wa kù sílẹ̀ ẹ̀dẹ̀ tó wá di wípé yóò wá fẹ́ di bí ẹni pé pẹ̀sí ń tẹ̀lé tó ní rọ́jọ́ dá sí yóò dé fóònù bọ́ọ̀lù ọwọ̀ ilé tí bọ́ọ̀lù kankan o ẹ̀yìn ẹ̀ wá pa ní kí a ti tó wá pè sí fọ́dún mẹ́wàá náà fọ́dún mẹ́wàá wọ́n àwọn òbí ń sè ọmọ náà wọ́n jà sọ́pọ̀ àwọn ọmọ àwọn àṣà gbọ́mọgbọ́mọ fún ìdájẹ́ wọ́n pọ̀ láwùjọ wa kọ́lọ̀ mọ́jọ wọn gbọ́mọ wa lọ́wọ́n kọ́ sàánú wa gbọ́dọ̀ wá dìbò ńlẹ̀ dáadáa kọ́ máa náà ṣe ra rẹ̀ lọ́jọ́ lọ́dọ̀ lọ́wọ́ ti dájọ́ wa lọ́dọọdọ̀ gbẹ̀yìn bá ti ṣe ń jẹ ó di odi tó ti kíra wájú ọlọ́wọ́ ọmọ náà jẹjọ́ ọtí ẹ̀ níwájú ọlọ́ọ̀kú tó bá là kalẹ̀ ìwà àtàwọn tí wọn náà bá bí ẹ̀jọ̀ mọ́ náà bí tí wọn á ti dúró ìdágbára jù báyìí lọ èyí ó sì làwọn àjọ lọ bẹ́ẹ̀ nìkan wá lọ́wọ́n ṣe tòun lọ́tọ̀ ṣe ti ẹ lọ́tọ̀ ọba ń bẹ́ẹ̀ tọ́lọ̀wọ̀n láì dúró rẹ̀ kọjọ́ bá ra wọn kó bá ti kò mẹ́ dáadáa tọ́lọ̀wọ́ á ní wúlà àyíká ọlọ́run ní àwọn yẹn gan lólódodo tí wọ́n bá ń sọ wípé wò lóbi àwọn yẹn lólódodo ẹ̀ lọ́dún méjì mélòó mo kò lòlò méjì ọjọ́jọ́ tá a sọ jáde lẹ́nu tá a bá ń sọ síbi kò lè tán tá lágbára kì í pa ẹni pé ọ̀rọ̀ tó bá sọ kò àwọn tọ́lọ́wọ́n bá ń muhammadu rasulillah wọ́n ti sọ títọ́ ìtọ́tọ́rọ́ kankan wa ó wà kó lólo kejì ẹnu máa sòótọ́ ṣùgbọ́n ìwà sí wípé tí wọ́n sọ jáde lẹ́nu kan ọ̀gbọ́n débi wípé nǹkan wọn wí páwọn nígbàgbọ́ ní ọlọ́dún àwọn wà níbi wò sí ní iṣẹ́ wọn ti bẹ̀rẹ̀ nítorí wípé tí wọ́n ń ṣe láwùjọ wọn kò bá mu fún àjọ ìwọ̀n ọyá síbẹ̀ ni wọ́n náà wọ́n náà tó ààrẹ mú ṣé bẹ́ẹ̀ ló ṣe ń tọ́ ọ̀sọ́ jáde lẹ́nu pé mùsùlùmí ni ọ́ tó ń pe láàyè àfìgbà kó dòdò ṣé iṣẹ́ ọwọ́ rẹ̀ sọ̀rọ̀ jáfọ́ ẹ̀ dáhùn síbẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ń sòdodo lórí ahọ́n ṣùgbọ́n ìwà rẹ̀ ń sì wọ̀ bẹ́ẹ̀ náà yọ̀ ẹ̀kọ́ ìdẹ̀ni yìí àti irọ́ orí ahọ́n àti irọ́ ìwà méjèèjì ló kó pọ̀ ọbẹ̀ àmọ́ bá fi ní ìwúlá nígbà òun àwọn sọ́dàkú ọ̀wùlàmọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ òdodo ní sọ́dàkú ọ̀wùlàmọ́ bìbẹ́ èdè sọ́dàkú ọ̀wùlàmọ́ bìbẹ́ èdè ìdí wọ́n sọ jáde lẹ́nu tó dùn wọ́n tún fi bí wọ́n ti gẹ́rì sí pé òótọ́ là ń sọ lójú ẹni tí bá ń pera rẹ̀ ní mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí orí ahọ́n lásán tí ìṣe rẹ̀ ìwà rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ tí ò jẹ́ ìdílé kó o tọ́ ni pé mùsùlùmí ni kìí sọ lọ́dọ̀. ní ìrọ̀pá àjọ mi yé bàbá ayà nìkẹ́ nínú lódodo olódodo lẹni tó bá kó ìran òdodo méjèèjì pa olódodo ewu la kọ́kọ́ láàyè ewu la kọ́kọ́ ìdébìí náà ló ní bíbá ní ewu la kọ́kọ́ ẹni tó bá. ní ìgbélé wí tí òbí wà lákọ́kọ́ láàpá lórí ọ̀nà ìpínlẹ̀ wá wà látàárọ̀ kò sí lóko àárín mi lọ sùkúl láti ẹni kàbọ ní ọmọ tẹ gbogbo nǹkan àwọn látàárọ̀ kò yí ọ sí àkọ́kọ́ nàka yìí nítorí ọmọ ẹgbẹ́ tó nàka. Ọ̀la ayé kà ń mú sọ̀rọ̀ bá ń tún wí. الذين يصادقون إذا هم alódodo méjì ní ń bẹ láni bá sọ méjèèjì báyìí. Ah, àwọn ẹ̀kọ́ o ní àbí pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú orí akọ̀kọ̀ pẹ̀lú ahọ́n wọ́n ọ̀rọ̀ orí orí Yorùbá ọ̀ lọ́wọ́ ní orí lásán àà ìrọ́jú kẹ́bẹ̀ o ẹni tó sì lòdò pẹ̀lú ahọ́n ẹ̀ tó tún wá sì lòdò pẹ̀lú bá ẹni bá ń sọ̀rọ̀ wà papọ̀ أولئك هم الصادقون ọlọ́run sọ àjọ lára ẹ̀ ọ wá ilé ìpáyà ìlú rẹ̀ náà